ibo ló ń lọ ibo ló ti mọ̀. mo bá ilé yìí sẹ torí ń bẹ olórí tọ́lẹ̀ mi. ibo ló lọ ibo ló ti bọ̀ àmì ẹ̀. ọ̀dọ̀ baba aládùn ni àti ọ̀dọ̀ wa alálàdùn ni mo ti ń bọ̀ mo ń lọ sọ́dọ̀ baba arówó lò wọn ni mi wọ́n ní kí n wá láwàásùn torí ẹ̀ ni mo ṣe wá. mi ò gbádùn o rárá o mi ò san tó bá ṣe wèrè máa fi bọ́ fún ẹ lórí dànù ó yà gbẹ̀rọ wẹlẹ̀. ẹrù ẹlẹ́rù gbẹ̀rọ wẹlẹ̀. aṣẹ fẹ́ dá mi lọ́nà ní. gbẹ̀rọ wẹlẹ̀. ẹ mọ̀ gba ẹrù lọ́wọ́ mi òkè. èmi fẹ́ ẹni kọ́ mo ní ẹ mọ̀ gbà lọ ẹrù ẹlẹ́rù ni ẹ dákun. mo ṣe olè ní o. ẹni oṣù olè o ẹ fẹ́ dá mi lọ́nà tún pè mí lólè èmi. o lè kọjá àgùdà ni. arákùnrin jẹ́ kí n rí ẹ pé kí ni mo sọ fún ẹ mi gbádùn. bẹ́ẹ̀ni ẹ̀rù ẹ̀rù ẹ̀mọ ẹ̀mọ jẹ́rù ẹ̀mọ jẹ́rù mi gbé lọ ah! ẹjọ́ èmi kan mọ̀ jẹ́rù ẹ̀yìn. ẹ̀mọ jòjòjòjò. tu kọ́mọkọ́mọ. ẹ ṣé bí mo sọ pé bẹ́ẹ̀ mo ń lọ. dájú ṣaka ọ̀kan nínú àwọn ọ̀gára ọlọ́ṣà tó wá ṣekú pa arógbó lónìí. bẹ́ẹ̀ ni ara wọn ni. ó yẹ kó kó gbọ́dọ̀ ṣe mí tẹbí tará torí kì í dẹ dẹ̀rọ̀ lọ́rùn kò ní ojú tó lára àárọ̀ gbọ́dọ̀ ní mí o bẹ́ẹ̀ ni. wá ènìyàn máa wà èmi tí mo ga bí títí tẹ́wé ní kí n má jẹun mọ́ <laughs> o nílò àdúrà ẹ̀rọ gidi alájẹbí ti mú ẹgbẹ́ rẹ̀ dábàá tí wọ́n á ní kájọba ètò díẹ̀ dámọ̀ kí gbogbo gbogbo ẹ̀ lè lọ bó ìyẹn kó lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ni kò ní mú ìyá máa wẹ̀ báwọn gbẹdọ̀ wọ́n wá ta ọ̀pọ̀lọpọ̀ ẹranko bí rẹ ló pe ní. wọ́wọ́ mi ò ní ẹjọ́ láti bẹ̀rù ṣé wọ́n ti gbàgbé ni. pé kí ni. bí àkọ́dá oró kò dàbí àdàgbẹ̀yìn. wọ́n ikú ni mí mo sì ti wọlé tọ̀ wá báyìí láti wá mú ìlú ẹ̀kọ́. àṣàkẹ́ máa kú máa gé àṣàkẹ́ lékiri lékiri tí n bá lè fojú kàn ọrùn lẹ̀rọ̀ onírò àṣàkẹ́ máa kú yéé oh! yéé ah! àṣàkẹ́ má pa mí o eré lè mò ń ṣe àṣàkẹ́ eré lè mò ń ṣe o àṣàkẹ́ tó ti lọ ni. ara ẹ ó dẹ̀ fọwọ́ rẹ para ẹ ó dẹ̀ bàtà rẹ jẹ́ fún ara ẹ. ìṣẹ̀lẹ̀ rí kú káyà ọba yìí. nínú kó o kú díẹ̀díẹ̀ tàbí kó o kú lẹ́ẹ̀kan náà. ìwọ dẹ́rù wà ní. má lè ní ìbéèrè mi ìrè ni. ẹni rẹ burú ni. má lè ní. ẹ ká ló máa ṣe ọba mi fi kú ṣe ẹni tí mo fẹ́ lọ pa tí wọ́n wá ń dẹ́rù bà mí gbóhùn lóde yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bá di ẹrù lẹ́mọ̀ àbẹ́ mò ń lọ mo ti lọ tán èmi. èmi àṣàkẹ́ ò tí ń ah. ṣòro bí iná. Ah, àṣàkẹ́ jọ sọ. ikú ni mí mi ò kì í ṣàrùn ẹni bá fojú kàn mí ọ̀run làlá ni. arọ ni lọ ètò hmm. eh, bẹ́ẹ̀ gbà. o kò sọ fún mi tẹ́lẹ̀ fún ológun. n kò gbọdọ̀ gbéraga n kò gbọdọ̀ gbéraga bó ṣe sọ èkó ó gún mi. ó ní kò bá ṣẹlẹ̀ kó tó mọ̀ ogun yìí gún mi. èmi ò ṣà èmi ò rùkú títí. bá máa panijẹ kó panijẹ bí ò sì panijẹ kó gbé ní sọ́ọ̀lì jagunjagun ni wá àṣàkẹ́ lẹ́nu àṣàkẹ́ lọ́la ṣóun nìkan gan ló ń bẹnu àbáyé ni. òun sì rọra kọjá kò ṣe kó máa ṣe bíi bíi kíní káàkiri kí ló tún ṣẹlẹ̀. ní wọ́n sì ń bá tó ọ̀rọ̀ bá ṣe ó ti pẹ́ tí mo ti wà lẹ́yìn yín tí mo ti ń wò tẹ lórí kò lọ síbi tẹ̀mí ọ̀run èmi ní sin ní balẹ̀ ẹ̀ sànù kémi lẹ́yìn ọ̀run bẹ́ẹ̀ bá wa sọ fún mi ká mẹ́wàá sọ ọ́. gbogbo ohun tó orí tí mò ń ṣe tí mò ń lo ṣúgà kò sínú kan tí mò ń lò bí ó ti dá fẹ́mi rẹ̀ òun lò ó wọlé lọ. ṣé ó sì dá yín lójú bá lè. mo ń wà á purọ́ fún ọ sí nǹkan kan básìkò bá ṣe tán àti jẹun òun ránṣẹ́ pé wọlé lọ. wọ́n jẹ títí títí náà wọ́n jù báyìí náà lọ. gangan jẹ́ ká mọ̀. bẹ́ẹ̀ ni àyìnlá tẹ́tí inú rẹ̀ dẹ̀lẹ̀ kó o gbọ́rọ̀ mi ó wá jókòó síbi ó ń ṣe hùn ó ń ṣe hẹn ó ń ṣe hùn kò tiẹ̀ kàn mí ẹ̀jẹ̀ gorodóòmù kan nílò wàhálà tiẹ̀ nù. wo lórí ọ̀rọ̀ àṣàkẹ́ tí ń pa kúkúrú tí ń pa gúgùn àmọ́ bá ṣe pọ̀ tó tẹ́lẹ̀ ẹ wo iye tá a kù àwa mélòó la kù ṣé tẹ́tà ṣàkẹ́ ó pa gbogbo wa tọ́lẹ̀ yọ kọ̀ọ̀kan ni àmọ́ gbogbo wa bá ṣe pọ̀ tó ó wá jókòó síbi ó ń ṣe hùn ó ń ṣe hẹn ó ń ṣe hùn ẹ̀jẹ̀ àwọn àkọ́tà máa ṣe sí o ṣẹ̀ṣẹ̀ pẹ́ ní làákàyè. ìbáṣepẹ́ ní làákàyè ni mo ti sọ fún yín pé ẹlẹ́tọ̀ yín wọ́gbọ́n àmọ́ kò lè rí nítorí ìmọ̀ kò ṣòro fún ẹni tí òye yé mo ń sọ bí ẹ̀nà bí ẹ̀nà mo ń sọ bí òwe bí òwe wípé ikú tó ń pojú gba ẹni òwe ló ń pa fún ni àmọ́ gbogbo yín ẹ̀kọ́ tí ikú sọ̀rọ̀ mi òun ló délé yìí o àmọ́ aláti ṣe tèmi yóò mà ti ṣàárẹ̀ rẹ̀ bó ṣe wù oníkálukú ní ṣègbàgbọ́ ara ẹ̀ bó ṣe wù mí màá ṣègbàgbọ́ tèmi. orí náà o àwọn tó wí nù gbọ́ àwọn tó wí nù gbọ́. ayila ẹni máa kúkú ná kò ní kúkú omi o ẹni bá lè máa kúkú omi kò ní kúkú ná. aláṣẹ nìkan yóò bá ti ṣara àjẹ níṣẹ ìwọ náà wàá kúkú omi àbẹ́mi ni wọ́n kúkú ná. Ah, abẹ́rẹ́ ẹ̀ ẹ̀ máa gbà nítorí Ọlọ́run ayila ah, ọ̀dà. ayé kò tọ́ o ń bó o mọ̀ pọ́ máa kíni mí èmi ò sì gbọ́dọ̀ sójó erin lèmi àgbẹ̀ làwọn erin tèmi ń lọ lóko àgbẹ̀ tí wọ́n ń tàka pápá ńlá ta ni àfọkọ́gbẹ̀rin nù wọn wọ́n ló lórí burúkú kan láàrin ìlú yìí òun àṣàkẹ́ olóhùn òfẹ́ rí mi mi láàtọ̀ nínú ìlú yìí. àyìn àgbàdo kómi ọ̀sẹ̀ ìwọ̀gbìn lẹ́nu odò ojú yìí ọdẹ yìí gbé wọn tó fi kára ń bọ gbogbo mọ sọ fún wọn àgbàdo ẹmú ẹtí ẹran bí òrẹ kọ wọmi wo ọmọ mi èmi láyé kò tún ẹyẹ búkú tí ń kẹnu gbó tantan ìjàkadì ẹyẹ ẹjọgbọn ọ̀ọ́ lóde ilẹ̀ yìí kọ́ mọ sọ fún ọba ọba tí ń rí mi kọ́kàn rí ọmọ lélẹ̀ òsì rí lórí jiyàn má jiyàn lágbàwọ́dá mọ́sàbí bá jiyàn ẹnu rẹ̀ ọgbọ̀n ìyá dànù pẹrẹgẹdẹ bíi awí aṣọ akí ọlọ́fin wọn bí lárin ẹ̀wọ̀n olúwa àbọ̀ bá gbẹ̀rin ilẹ̀ ní pẹ̀pẹ̀pẹ̀ tó yí ọ pírí lọ́lọ́gbọ́ rẹ̀ ọmọ dín wọn ò ní bọ́kún ẹ̀yẹ lórí ìtẹ́ ọgbọ́ padà sí yẹ̀wù rẹ ọgbọ́ láburú kan ò sí ọ. ọ̀rọ̀ àgbà náà mo tẹ̀lé. wọ́n wò mí ẹ̀gbádú bọ́ bá ti ń rí mi kọ́kàn rí ọmọ lélẹ̀ láburú kan ò ní sí ọ ní mi kọ́ mo dáwọ́lé tán yányán ń ti bá ọkọlẹ̀ ní gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀gbọ́. ọ̀rọ̀ owó àtàṣàkẹ́ ó ti dojú ọ̀rọ̀ tóun àtọjú ọ̀gbọ̀dọ̀ kóra wọn ojú ọ̀rọ̀ ò gbọ́dọ̀ parí ojú ìjọ náà lẹ́wà rẹ̀ ọ̀bàjẹ́ bọ́ọ̀ bá gbọ̀ tún àṣàkí ó sì gbòsì ó ti yí ọ. bó bá ń gbọ́rọ̀ ò ìró mi lẹ gbọ́. ó kí n kúrò ò alani alani alani ń gbọ́ sórí ńlánà ó ti ṣẹlẹ̀ báyìí ó ti ṣẹlẹ̀ o ó ti ṣẹlẹ̀ o sórí mi bí lánàá ti ṣẹlẹ̀ báyìí olórí burúkú ọmọ àṣàkẹ́ yẹn ni o ó ti fẹ́ pa gbogbo èèyàn aráàlú àtọ́ o. àbòdí ẹ̀bùrú wa pàánù náà kò sí. àtọ́bá ọmọ àtọ́bá ọmọ bàbá mọ̀ bó ṣe jẹ́ ni ẹgbẹ̀jì ni o olóògùn gan-an ó lè yọ níbàyí. jọ ah, àwọn kọkọ yẹn bá máa mú wá ọ̀dọ̀ mi ẹ máa rò kẹ́ tó jùlẹ̀. Ah, nígbà kò yá wèrè àwọn ọ̀dọ̀ mi ah, kákọ̀dédé dé ah, mánu ọlọ́gọ̀ á ti rin ìgbò wa. alani fi yẹn lẹ ìyẹn kọ mo bá wa alani wa tó mo ń gbé níbi torí àjọ ọjọ́ sí ìwọ òdòdó lọ́wọ́ bàbàbàbàbà yẹn ah! torí ẹ̀ mo ṣe wá o kí n má ṣàkẹ́ lórí ẹ̀ báyìí n balẹ̀ ìwà pé èmi rè mo mú kọ́ rí i pé èmi ọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún báyìí èmi rè mo má ṣàkẹ́ ah! torí àdó yẹn ló gbé mi débi o. ẹ̀wà mú èrò ọ̀run kí n tó lóògùn. Ah, ni ah, ah, ah, ọ̀rẹ́ mi. ẹbí rẹ ojúmọ́ kan kan àwọn ilé tẹ̀mí tí kò kúrú bóyá ọlá tẹ̀mí lọ́sùn máa kó wọn látàrí kọ́lé tiẹ̀. Hmm. Hmm, hmm. tó bá yá tó bá jọjọ́ mẹ́ta lónìí gbádùn wa bá tẹ̀lé ẹ̀ lọ́wọ́ wà lọ́ má ṣàkẹ́wà. ala ni kí ìdè Ah! ẹ jẹ́ máa gbé ah! nítorí di èyí mo máa ṣe tútù mo máa ṣe tútù tó bá dọjọ́ mẹ́ta padà wá ẹ̀sìn máa ṣe àṣà kẹ̀kẹ́ àṣà kẹ̀ tẹ́ntẹ́nẹ́ tẹ́ntẹ́nẹ́ alani. bala o kun fún mi. o mọ̀ kó lọ́nà sọ̀rọ̀ mọ̀ ni wáyé alani o alani ogun ti kun o yẹ má lọ má lọ má lọ má lọ má lọ ah, àdúyẹ tí bá mi sọ. alani ọ̀rẹ́ mi o. o ti bá mi sọ. àdé. ti máa ṣẹlẹ̀. alani. máa na àṣàkẹ́. alani ọjọ́ wo ló di adáhùn ṣe ẹ o gbọ́ sọ fún mi ọjọ́ wo ló di oníṣègùn tó wá di aládòókú ẹ ní mo tó yẹ pé ìyá àbẹ̀ní gbé ọmọ wọn wá lánàá pé ó ń ṣùgbẹ́ yín kí ló rí fún wọn ìwọ tó yẹ pé tí eku lásán eku kékeré tó bá sáyé kọjá nílé wàá máa sáyé ìwé kiri nílé mi o wá lọ ládòókú gbẹ́mẹ̀rẹ́ kékeré. ó ti ṣe é má fara balẹ̀ sórí ìyá ìwá lànà yìí wọ́n wọ́n máa fún mi kankan wọ́n tó kò fẹ̀sọ lẹ́nu àwọn ekun yìí kọjá yìí kò bá wí yẹn mo fẹ́ kọjá yé orí wọn. ẹ ah. hmm. ah! eh, níbo mo lọ lọ. ogun wù mí ogun wẹ̀ ojú mi àwọlé mo ń bọ̀ eh? mo ń bọ̀ máa wù mí àkẹ́kẹ́ tèmi kékeré gbẹ́gbẹ́ jà ọlọ́tẹ́mi lọ́sùn àrà kópa lọ́tà ikọ̀ lè tẹ̀. ṣẹ́gun. fẹ́ lẹ́dùn àmú fi bẹ́ẹ̀ dákun má pa mí. ọmọdé búrò kò bójú ẹ̀yìn òjò kọ́ lolúwerè pa ni. dákun. tẹ ti fẹ́ pa wá tán ní kọ̀ọ̀kan bí ẹ̀dìyẹ. àṣàkẹ́. bẹ́ẹ̀ ni bàbá mi. àwọn èèyàn sì ń bẹ́ ń bẹ̀ òun sì ń pa wọn. bẹ́ẹ̀ ni. àwọn òsì rí nǹkan kan ṣe sí. bàbá kò sí mo dẹ̀ ti fi gbogbo àwọn ẹlẹgbẹ́ mi gbogbo àwọn ọ̀dọ́ mi pátápátá ni mo ti fi lọ́kàn balẹ̀ pé tí n bá dọ̀dọ̀ bàbá mi wọ́n á bá wa mú àṣàkẹ́ síkún ni. àṣàkẹ́ ò sóun lóògùn ni sásàkẹ́ mo ti wọ́n ń lóògùn ń bí léèrè gbólóhùn mẹ́ta kò ní lè dáhùn ibi tí mo ti mú un. bàbá ẹ dákun ìṣàánú wa ẹ má jẹ́ ká ṣàkópa wá tán sínú olùwọ ẹjọ́. gbòǹgbẹ ti dọdọ èmi kò lè pa yín mọ́. tó bá dàwọ kó tó pààyàn mẹ́ta sí i mo wọnú ìlú yín tí mo mú ẹ lè sọ fún àwọn ẹlẹgbẹ́ yín tó kù ẹlẹ ti dọdọ èmi ìpè mo fi yín lọ́kàn balẹ̀ ìpè kó tó tọ́jọ́ mẹ́ta òní nǹkan wọnú ìlú yín n ó sì mú àṣàkẹ́ ẹ mọ ẹ mọ rẹ lóyún ti yín ẹ fọkàn yín balẹ̀ ẹ jẹ́ ó yẹ àwọn ọ̀dọ́ tẹ́jọ́ wà ẹ jẹ́ ó yẹ wọn yín pé ẹ ti rí mi ẹ gbọ́ ẹ ká lọ o ò dà. ẹ ká lọ máa wo lọ ń bẹ̀ ń wẹ rọra o. <laughs> àtàkẹ́ kọ́ àtàkẹ́ lásán làwọn mọ̀ sí àtàkẹ́ tèmi mọ́ olójú iná ni obìnrin bí ọkùnrin ni tó bá yọ sí yàn gbọ̀nladé bí ìgbà tí iná jò láàrò gbogbo ogun tí ń bẹ láàrò onítọ̀hún kọ̀ọ̀kan bàjẹ́ náà àwọn èèwà séèyàn ló fò bọ́ bá ṣe pé mi gangan mo bí kò ní ní kí n wá lọ rè mọ́sàkẹ́ èmi èmi èmi èmi jẹ́ mú tí n ó mú àwọn àmọ́ mú yàn bẹ́ẹ̀ àbí wọn ò mọ ibi tó ti ṣẹ̀ wá ni lọ́dọ̀ àwọn bí wọ́n bá mẹ́ni tí gbé lásàkẹ́ wọn ò tiẹ̀ ní wọ bí wá wọn ò solúwa rẹ̀ ló kò dànù. kí ló dé gan-an àṣàkẹ́ kí ló dé. Ah, ah kí lára nùgbà ẹ̀ gọ̀gọ̀gọ̀gọ̀ náà kí lára nùgbà ẹ̀ ó rí dára mẹ́jọ ó kọ́ àméjì. àṣàkẹ́ kí ló dé gan náà síbi tá a bá tá bàbá ni a máa ń dẹ̀yìn lẹ́yìn ẹni kí kí lára nùgbà ẹ̀ g àṣàkẹ́ ni bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ pa àgbàdo ó sì mọ̀ pọ́n máa wo làgbàdo ẹnìkan yìí sì fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àṣàkẹ́ ń pè ọ́ lẹ́ẹ̀mẹ́ta bí n bá ti pè ọ́ lẹ́ẹ̀mẹ́ta kọ́ ọ jẹ́ mi ń pè ọ́ sí morontolu ń pè ọ́ sí wọ̀nràn bẹ́ẹ̀ ni ń sì pè ọ́ sọ́ràn gun lé ìlànà ibi tójúmọ́ rẹ ti mọ wálé ayé gbogbo bí kíbi tó o bá fún àkáfẹ́fẹ́ mo kì í alákọ̀ọ́kọ́ bí n bá kí ọdọ̀ bá dá mi lóhùn ó de wúrẹ́ jẹlẹjẹlẹ bẹ́ẹ̀ ló sì dàgùtàn jẹmọjẹmọ ọbẹ̀ ṣe wàyí tó da láàmú tí ọmọ jẹlẹ bá ògiri ẹlẹ́ẹ̀kejì rẹ̀ rèé àṣàkẹ́ o ẹlẹ́ẹ̀kẹta ńlá tán àṣàkẹ́ o. tó ń pè lásàkẹ́ ó sì ti fẹ́ pa wá tó ń lu ìwà ẹ̀dá mọ̀ bẹ́ẹ̀ gbà wà ẹ̀dá pẹ́ méjì ó pa wá tán òun làwọn ọ̀dọ́ fi foríkorí láfikùnlùkù bẹ́ẹ̀ sì wò mí èmi ni olórí ọ̀dọ́ kó o bá pa wá tó la fi wọ́ bàbá ẹ̀dá pẹ́ sànù wa ẹ kẹ́kùn. ẹ ọ̀dà tó bá wá rí báwọn ni àní mo ní ẹ fọkàn yín balẹ̀ ọ̀dọ̀ mi lẹ wà èmi asòrókò yìí náà láṣẹ bí ají ṣe èmi ọkùnrin là òbí náà jò láàrò méjì irú mi ò sí nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ fọkàn yín balẹ̀ ṣùgbọ́n ẹ fún mi tó ijọ́ méjì mẹ́ta tó bá tó bí ọ̀túnla ń tẹ̀ nìyẹn á lọ yanjú ọ̀rọ̀. bàbá ẹ rí i pé bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ látàárọ̀ ìṣe mo kàn lanu ọ̀rọ̀ àṣàbí kọjá bẹ́ẹ̀ ṣe sọ́ bá òun bàbá ìṣe ni kẹ́ ẹ wá ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ sì bá wa ṣẹ́gun àṣàbí ó wà lọ́wọ́ yín bàbá. ẹ dákun bàbá ẹ má bínú o èmi gẹ́gẹ́ mi o mi tẹ̀mí òun rè o fi ṣe tán tàbí ọmọ ọ̀dọ̀ lù wá ni. ẹ fọkàn yín balẹ̀ ṣùgbọ́n mo ti létò fúnra mi òní ọ̀la bó bá tóbi ọ̀túnla n ó tẹ̀lé yín lọ. sìkú tí ó pàgbà tá à ní bàpọ̀ lórí ẹ̀ ń bẹ̀ kì í ṣerú wa yìí ẹ fọkàn balẹ̀ olórí ọ̀dọ́. agbówà máa sọ̀rọ̀ bí èwe bí bàbá ní pé ká máa lọ sábà wa bó bá sì di ọjọ́ mẹ́ta àwọn ò wá bá wa lábà. ìwọ lè mọ ọ lọ èmi ò níbi tẹ́mi ò lọ o tẹ́ ẹ bá tó ṣe tán làá tó jọmọ lọ wà ní ọ̀túnla bẹ́ẹ̀ ni bàbá. olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ àgbọ̀ wa ṣe máa sọ̀rọ̀ bí èwe báyìí bàbá ní pé ká máa lọ pé bó bá dọ̀tún la àwọn òwà sun àwọn òwà lu wa báwọn wà gbà ó sì wá ní kò. ẹni wọn máa lọ ọmọ yìí. bàbá bá fẹ́ mọ̀ lọ mọ̀ lọ èmi ò dúró ilé mi ilé àlejò mọ̀ lọ ilé ẹni ní ilé wa rẹ̀ bàbá ẹ bá máa retí yín o ẹ ṣe wá. ẹ bá gbóúnjẹ tí ó jẹ fún ọmọ ìyá. ọ̀run abíyáyá mi ọ̀rẹ́ mi arúgbó nínú gbogbo ntẹ́lẹ́dù àṣẹ fún ọ tó bá tiẹ̀ wàá mọ́ kókó kó ètò oògùn mi ó kéré nínú nǹkan tí elédùn àṣẹ fún ọ bá mi rò ó gba wọn báyé tó wà lọ́ọ̀ mi ọ̀rẹ́ mi àbí ìyá wa. baálé mi sórí má jẹ́ àtò lórí ọwọ́ tó lówó ní bojú ọ̀rẹ́ jẹ́ baálé mi tó bá kọ́ gbogbo àtọkọ obì àtọkọ oṣù àtọkọ kòkó yìí pàápàá bó bá kó tó ìbọn rẹ rẹ kó tún lù kan nínú tẹlẹdùn àṣẹ fún ọ mi bá ní pé kẹjẹ ká gbà bẹ ká má tẹ̀lé ìwé àwọn àgbà tó ní owó ní bojú ọ̀rẹ́ jẹ́ baálé ní àgbà lọ́wọ́ rẹ̀ báwọn. n ò sì tún ṣọ̀rẹ́ aláìmoore mo moore pẹ̀lú. sọ́ọ̀rí ó bá ilé gbà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ àti ọ̀rẹ́ rẹ̀ kò ní gbàgbé àti rọ́díran owó tọ́ rẹ̀ aya mi ní fagbà. àbí báyìí sọ ìyá wa aláàmú dání sábà ní ọ̀rẹ́ wa ìyá wa o ẹsẹ̀ a máa rí yín iṣẹ́ kẹ́mi dúró ń bí ni àbí kájọ máa lọ. káwọn lọ kálọ̀ lójú owó àbí báyìí. kí má tún ti dílẹ̀ kó má tún ti pẹ́ nìkan wá gbà lọ ètò àgbà ti sọ yìí bá ti sọ yìí. kò sí tí ó ṣe. alágbàfọ̀ dákun irú ìfẹ́ mélòó ló wà bẹ́ẹ̀. iye irúfẹ́ ìfẹ́ tó wà e, èmi ò mọ o e, àmọ́ tó bá jẹ́ pé tó bá ṣe bíi tọgbọ́n ọmọdé tèmi bá ní ń pè ìfẹ́ mẹ́ta ló wà ìfẹ́ kìíní òun ni kéèyàn nífẹ̀ẹ́ lóhun ẹlẹ́dẹ̀ mi nífẹ̀ẹ́ pátápátá kéèyàn nígbàgbọ́ nú ọlọ́run tó dáa pé ọba irun ló ṣẹ̀dá mi o kéèyàn sì nífẹ̀ẹ́ rẹ̀ ṣọwádìí ní tífẹ̀ẹ́ ìmọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ẹlẹ́dẹ̀ ẹni náà tó kó sínú ọ̀pọ̀ díẹ̀ èèyàn kọ̀ọ̀kan máa pa máa ṣe máa ṣe rẹ̀ èèyàn pa mọ́ fún àpẹẹrẹ bíi kéèyàn nífẹ̀ẹ́ ìlú ẹ̀ dọ́kàndọ́kàn téèyàn bá nífẹ̀ẹ́ ìlú ẹ̀ yóò nífẹ̀ẹ́ àwọn aráàlú ẹ̀ àwọn alábàgbé alábàásọ alábàárìn àwọn tá à ń bá gbélé èèyàn nífẹ̀ẹ́ wọn èèyàn wà nífẹ̀ẹ́ àwọn ẹ̀dá ọlọ́run yòókù bóyá ẹranko ni o àní mọ pánpákópa àwọn èyí tí ò bá wúlò fún wa ká mọ̀ ṣe kàsí wọn ká mọ̀ ṣe wọn lódì èyí ò nífẹ̀ẹ́ wọn báwọn àwọn ẹranko ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì mbẹ́ èyí ò nífẹ̀ẹ́ àwọn òbí ẹ̀ tó wáyé. tí ọba sí tèjìká ṣe láfẹ́ ìbá yí ẹ̀bẹ̀ ọlẹ́ lọ́rùn ẹni àbí tí ọba sí ti pé ìpéjú ṣé àwọn tó gbáyàwó lásán lójú ọ̀wà bó bí ẹni ò bá bí ni kí lòun ò fẹ́ wò èyí ò nífẹ̀ẹ́ àwọn òbí ẹni pàápàá jùlọ lọ́jọ́ ogbó wọn èyí ò mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn mọ bá wọn sọ̀rọ̀ tútù ìfẹ́ kejì ni àwọn ẹlẹ́kejì ni yóò dúró lé. ọwọ́ ní sọ ni sọ fún ọ jẹ. ṣe rí ìfẹ́ kẹta hàn. àṣọ wà ní sọ̀rọ̀. ó ní ìfẹ́ pé ọkùnrin wu obìnrin obìnrin náà wu ọkùnrin ní ìtìjà pé wọ́n mọ̀ pẹ́ gànà mọ́ wára wọn kì í. parí ìyàwó ó lájẹ o ṣé ń gbọ́ mi tẹ́ ẹ bá yín bọ̀n tí ó ràn ẹ yí lọ́rùn tẹ́ ẹ bá tún wá yí lọ́rùn tó dàbí ẹ ń pé kò kù ẹ wá gi kẹ́ ẹ là á mọ́ lórí. tá a bá wá gbà sọ̀mọ́ lórí. ah bẹ́ẹ̀ ni tiẹ̀ rí bẹ́ẹ̀ ni yín náà dá ìṣó yẹn gangan ni ẹ gbá mọ́ lórí oyè oyè oyè. ẹ máa lọ ẹ máa lọ àwọn ọmọ òwúrọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ tí ẹnu bẹ. láti bóòrò ni sẹ́mi ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ sá ẹ ti jẹ̀bi kú o ẹ̀bi kú mi ti bó o. bọ́lẹ̀ Action mo gbá fèrèfèrè àwọn ọ̀gára ọlọ́ṣà tí wọ́n ṣekú pa arówólò wọ́n ti yà wọ̀lú. ẹ farabalẹ̀ kẹ́ẹ̀dì ẹnubodè mú ní gbọ́ngbọ́n tẹ̀sí bá kọjá kẹ́yàn ẹnikẹ́ni ìtẹ́ bá ti mú ẹgbẹ́ níbẹ̀kúbẹ̀ ibo ló ń lọ ibo ló ti mọ̀. mo bá ilé yìí sẹ torí ń bẹ olórí tọ́lẹ̀ mi. ọ̀dọ̀ baba aládùn ni àti ọ̀dọ̀ wa aládùn ni mo ti ń bọ̀ mo ń lọ sọ́dọ̀ baba arówó alágbàfọ̀ wọn ni mi wọ́n ní kí n wá láwàásùn torí ẹ̀ ni mo ṣe wá. mi ò gbádùn o pẹ́ o mi ò san tó o bá ṣe wèrè máa fi bọ́ fún ẹ lórí dànù ó yà gbẹ lọ́wọ́ ẹlẹ. gbẹ lọ́wọ́ ẹlẹ. ẹ ṣe fẹ́ dá mi lọ́nà ni. gbé ọwọ́ rẹ lẹ. ẹ mọ̀ gbọ́ ẹrù lọ́wọ́ òkè. èmi kọ́ ẹni kọ́mu ni ẹ mọ̀ gbà lọ́wọ́ ẹrù ẹlẹ́rù ni ẹ dákun. mo ṣe wo olè yóò. ẹni èso le o ẹ fẹ́ dá mi ẹ tún pè mí lólè. èmi ò kọjá àgùdà ni. arákùnrin jẹ́ kí n rí ẹkún kí ni mo sọ fún ẹ. yóò gbádùn ẹ lọ lẹ́nu ẹ má jẹ́rù ẹ má jẹ́rù mi gbé lọ ah! ẹjọ́ èmi kan mọ́ ah! ẹ má jọ jọ jọ jọ ṣé mo sọ pé bẹ́ẹ̀ mo ń lọ. dájú ṣaka ọ̀kan nínú àwọn ọ̀gára ọlọ́ṣà tó wá ṣekú pa arógbó lónìí. bẹ́ẹ̀ni ara wọn ni. ó yẹ kó ní ilé. bẹ Yakubu ni. ee mo gbé mo gbé o. ọ̀nù alólùbó. ee ọkọ mi. Eh, eh. bàbá yìí mo wá rí nípa ẹ̀sùn tó fi kankan mi náà ọkọ mi ò lè sí láéláé. tó lè wò ó kọ́ síwájú orí sọ̀rọ̀ mi yé mi àwọn olóró ó dẹ̀yẹ kó mọ̀ pé nínú ìlú ìyè mi kan. àṣàkẹ́ àṣàkẹ́ tí n bá wá padà ṣèwádìí tó bá padà jẹ́ pé ọkọ ẹ̀ ó náwó nínú ìwà bàjẹ́ kan. Thank you wẹ́rẹ́wẹ́rẹ́ ni wọ́n sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sọ̀rọ̀ wẹ́rẹ́ èmi tó wo ìyẹn mi àjàló kan ọmọ lámìnà lọ́fà ìyẹn ló kan lọ́fà mọ́jọ lálọ́ mi ní kúrò nínú lẹ́ńbí tó ti máa ẹ̀fà kú ẹlẹ́ ìtì ń bá ń tú ayé bá mi tú ìtì ń bá ń dé ayé ń bá mi dé. tó bá fẹ́ kọ́ fọ́ kú ẹlẹ́ àjọláwa yìí ló lè fún mi ẹ̀ ẹ̀ àti ẹ̀ àjọ mẹ́rin àgbà ká ti wọlé ká jáde lẹ́yìn sùn. ó yà mí lọ nílé má rògbò mọ darúgbó mo sọ léwu wọn ìtumọ̀ rẹ̀ tí mo sọ pé. bàbá yìí ní sí o. ẹ jẹ́ bọ́kọ ẹgbẹ́gbẹ́ ẹ̀sùn lọ́dún kan ó mọ̀ nípa ẹni yẹn máa ogun aládé gbọ́ máa ogun mẹ́sàn-án pẹ̀lú ẹgbẹ́ máa pa ogun gbọ́ àbúrò yọ làwọn gbọ́dọ̀ pa tọba pákíbá kúre. àmọ́ ṣé bí n bá ilé sí ẹ̀fọ́ kọ̀ mí lẹ̀. mi ò kú ìdúró mi fọkọ ẹ̀rẹ́ àṣẹ tí n bá parí rẹ̀ ní ajá ní ògùn. àgbà ni àgbà ló tó lù lọ kò lè ṣe lè rí Ìṣọ̀lá. Ìṣọ̀lá. Ọkọ mi. Ń sí ọ. Ìṣọ̀lá. Bá rẹ̀ ń bẹ lóko. Aṣọ tó kó fún ló pọ̀. Orí rẹ̀ ló ṣe dúró sódò. Kété tó bá ṣe tán ń bọ̀ wálé wá bá wa. Sọ fún ọkọ ọdẹ ọdẹ dáàbò yẹn sọ̀rọ̀. inú dàbí o ìyébí lèmi ò máa parí ayé mi sí báyìí ah, èmi àjàyí ò gédé olú oníkọ̀ọ̀gá jíbọn omi òṣòro wẹ́tẹ̀ àjàyí lọ́lọ́ọ̀nù ni ogun ló kó mi. alágbàfọ̀ ló bí mi alágbàfọ̀ ló wù mí dàgbà iṣẹ́ ajé mo bá wà lẹ́yìn ogun ló gún mi. gbóhùn ègìjà ọ̀pẹ rẹ dé olóhùn ògbóhùn àkókò wọn ni wọ fárùn mi ogun dàìró sàìró rèé ó ní ìta ní ogun dàìró sàìró jà wọn wọn lògùn apagba jábọ̀ ogun dàìró sàìró rèé ó ní ìta ní ogun dàìró sàìró jà wọn ní Ṣàngó apagba àdúgbò Ṣàngó. ìfàgbè lọ́ba ajé èjì mọ́kò lọ́ba àwọn lẹ́kẹ́ mọ́kò olùkọ́ àṣọba ti kóná yanranyan. tálà kí o bá sílé ọmọ wọn lè dúró bóyá mo lọ ìrìn àjò àbí mo lọ ojú ogun àbí mo lọ ibì kan ogun wa fẹ́ kẹ̀yìn rẹ̀ ó gbọ́dọ̀ sójò torí o ti bá mi rìn béèyàn bá sì béèyàn rìn èyàn ó jẹ èèyàn ni ó ti bá àwọn àgbà rìn ó yẹ kí wọn náà níyẹn lápá tó lè fi fò bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wá wò ó ìparí iṣẹ́ ọ̀hún rèé o. ó lóhùn o ọ wà gbé mi <laughs> béèyàn bá darí sapá apá ọpá bàbá dá ìsọ̀rọ̀kọ̀ ìrókò gbé wọn mi bọ́n bá fojú di ọ ikú lásán ni wọ́n ní ọ̀pá wọn ìwọ gan ti tó lẹ́bọra èèyàn ó ti bá mi rìn èmi àsòrókò iná láṣẹ bí ajísí ọkùnrin là òbí iná jò láàrò méjì rú mi ò sí ńlẹ̀ yìí máa wíjà lé mi wípé àdẹ́ni mi àdán ni mí. àdán mi ò lórí adé. àdán mi ò lórí adé. ìgbín ni mí. ìgbín ni mí. ìgbín mi ò lọ́rùn èjìgbà lẹ̀kẹ̀. ìgbín mi ò lọ́rùn èjìgbà lẹ̀kẹ̀. bíbá fún adé ifá fún adébórí. tí ń ṣe yèyé àdán. tí ń ṣe yèyé àdán. níjọ́ tó lọ rèé bára ọlọ́mọ sórí igi. níjọ́ tó lọ rèé bá ọlọ́mọ sórí igi. ó lọ rèé bí arọ. ó lọ rèé bí arọ. lọ́mọ sórí igi. lọ́mọ sórí igi. ọ̀rọ̀ mi wá dàfò mọ́. ọ̀rọ̀ mi wá dàfò mọ́. àfòmọ́ ni mí n ò légbò. àfòmọ́ ni mí mi ò légbò. igi tó bá fi tàfòmọ́ ṣe. igi tó bá fi tàfòmọ́ ṣe. àfòmọ́ ni ó pa sọ pé èmi ni wọ́n pa yín. èmi ni wọ́n pa yín. nítorí pé. nítorí pé. ikú ni mí. ikú ni mí. n kì í sàrùn. n ò kì í sàrùn. ẹnikẹ́ni tí ń bá wọlé tọ̀. ẹnikẹ́ni tí ń bá wọlé tọ̀. ó dọ̀run làálàá. ó dọ̀run làálàá. ó yá gbé mi. ó dẹ̀ ní di àlọ́. ó dọ̀ ní ọ̀nà ọ̀rùn mọ̀ jíjì kúkú. Що, мій dáná yé mi. èmi náà ní màtí lọ rẹ wá wò ó àṣàkẹ́ kọ́ ọmọ gbóhùn mi bẹ́ẹ̀ kọ́ sàṣẹ tó o bá ń bẹ ní gbèrí òkun kọ́ jẹ́ kí etí inú rẹ̀ ọ́ là bó o bá ń bẹ ní gbèrí ọ̀sà jẹ́ kí etí inú rẹ̀ ọ́ là kọ́ ọmọ gbóhùn ẹnu mi sàṣẹ ètò ọ̀sẹ̀ yìí ni wọ́n pè ní olúfimọ́ ó tó bá wọn. ọba ọba ẹwù ẹ má fọ ìyá èmi ni mo mà ti wáyé olúùnàgún àti lọ́rẹ̀ mo mọ̀ ah, ọ́ dà wá wá. ṣé wá rí ojú àṣebílẹ̀ rí yìí o gbogbo ṣèkàṣèkà pé ká máa sẹ́pà táǹkù ká máa sẹ́pà táǹkù èmi mo tó báyìí èmi rèé èmi nu ó ṣe kàtó mo bá yí tọ́wọ́ mọ̀ bù ọ́ àtúbọ̀tán rẹ̀ kàtó ẹ̀ lọ.